Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa um Ọdẹ ẹ̀yin ènìyàn mi <laughs> ogun ti dé o ogun ti bẹ̀rẹ̀ ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ ẹ jáde kí wá gbọ́ tó tún ṣẹlẹ̀ <laughs> ogun ti dé o àwọn agbébọn ni o ìyẹn àwọn afẹ̀míṣòfò hmm, wọ́n ti ya wọ ìlú o hmm, ẹ gbà wá ẹ̀yin ènìyàn mi hmm, ṣe tún ti rí o ẹ jáde kẹ́ ti wá gbọ́n tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm, ìṣẹ̀lẹ̀ mìíràn ńlá mìíràn ló tún ti ṣẹlẹ̀ báyìí báyìí o lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ogun ti dé ogun ti wọ̀lú ó ti di ọlọ́mọ mọ̀mọ́mọ́ ó ti di kólórí du orí ẹ̀ o ẹ jáde kẹ́ wá gbọ́n tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ogun ti wọ̀lú o. Hmm, ẹ wá wo bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn. Ẹ jáde kí ẹ wá wo bí wọ́n ṣe ń fi àwọn ẹ̀mí ènìyàn ṣòfò. Hmm, hmm. Ẹ̀yin èèyàn mi, ẹ wá wo òkú àwọn èèyàn nílẹ̀. Ẹ rí bí àwọn ará ṣe ń ṣe, tí wọ́n ń yìnbọn sókè, tí wọ́n pa àwọn ènìyàn nílùú tó lọ́ba tó níjòyè tí a ò dẹ̀ rí ìjọba kankan mú wọn tàbí sọ ṣe ni wọ́n yìnbọn sókè ni o ẹ wo bí wọ́n ṣe ń kógun wọ ìlú tí wọ́n ń kógun ja àwọn ará ìlú tibọ́ntibọ́n ni o tàdátàdá kódà hmm, wọ́n ti wọ̀lú o wọ́n yin sókè àfi gbà wá ni o lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí lọ́wọ́ àwọn fúlàní àfi kí ọlọ́run ó gbà wá ni o ṣẹ́ríìdì táwa fi ń sọ wípé yorùbá nation la fẹ́ ṣẹ́ríìdì tá a fi ń pariwo pé ìjà òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ nítorí wípé a ti rí wípé kò sí nǹkan kan tí àwọn Fúlàní yìí ò lè dánwò ẹranko ni wọ́n ìwà bí ẹranko náà ni wọ́n dẹ̀ ń wù ẹ wo ẹ̀yin ènìyàn mi ẹ má jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ wọn ṣe rí gbogbo nǹkan báyìí ṣe rí gbogbo nǹkan tó ń ṣe yìí hmm. àti ọba àti àwọn olóṣèlú àti àwọn ọ̀tọ̀ pẹ̀lú ìlú gbogbo wọn lọ́n rí o síbẹ̀ wọ́n dákẹ́ wọn ò sọ̀rọ̀ hmm. wọn ò sọ̀rọ̀ tó ń wọnú ìlú tó ń wọlé sínú ìlú tí wọ́n dẹ̀ ń ṣe bí ó ṣe wù wọ́n àyàn hmm. àwọn àfẹ̀míṣòfò àwọn nǹkan tó yẹ kó mójútó wọn ò mójútó ohun tí ò nídìí ohun tí ò necessary kan ni wọ́n mójútó ebi ń pa àwọn ará ìlú wọn ò mójútó yẹn o now àwọn Fúlàní gan fi ẹ̀mí ṣòfò wọn ò mójútó rárá wọn ò wá solution ṣe sí yẹn ẹ wá wò hmm. ṣé mọ̀ wípé ọkùnrin kan jáde ọkùnrin kan jáde lórí TikTok tí ó dẹ̀ sọ̀rọ̀ ìyẹn kí protest yìí tó dé tó sọ̀rọ̀ tó sọ wípé àwọn máa burn bakery ni ọkùnrin kan jáde ìyẹn kan tó ṣe protest èyí tí wọ́n ṣe ọkùnrin arákùnrin kan jáde lórí TikTok ẹ̀ ni o tó jáde tó sọ̀rọ̀ tó ní pé àwọn máa burn bakery àwọn máa burn nílé àwọn máa ba nǹkan jẹ́ gan tí ó dẹ̀ show everything tó sọ̀rọ̀ lórí TikTok hmm. ṣùgbọ́n a dúpẹ́ tí àwọn ọlọ́pàá dẹ̀ mú un tí wọ́n mú tí wọ́n trace àkáǹtì ẹ̀ yẹn lọ tí wọ́n dẹ̀ ti bẹ̀ mú un hmm. but now arákùnrin kan náà tún ti jáde o bí ẹni ọkùnrin kan mìíràn ti jáde ìyẹn afẹ̀míṣòfò èèyàn ìyẹn afẹ̀míṣòfò hmm, ìyẹn àwọn ajínigbé ó ti jáde báyìí báyìí báyìí ẹ wá wo nǹkan tó tún dán wò ẹ wá wo àrà tó tún dán wò ìyẹn lórí TikTok tó dẹ̀ jẹ́ pé kò sí ẹni tó máa mú un sí i <laughs> ó ga o. Ní ìlú tó lọ́ba, tó ní ìjòyè, arákùnrin kan ti jáde nísinsìnyí. Hmm. Ṣé ni ó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, ó ń ṣe bí ọmọ bàbá olówó lórí TikTok. Arákùnrin yìí jáde tó bẹ̀rẹ̀ sí ní fọ́n owó, tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún owó, tó bẹ̀rẹ̀ sí ní rọ̀jò owó. Hmm. Ó ga o. Ìyẹn pé now àwọn ajínigbé náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún owó <laughs> ṣe ni ó ń sọ fún àwọn followers ẹ̀, ó ń sọ fún àwọn olólùfẹ́ ẹ̀ èyí tó ń tẹ̀lé lórí TikTok account. Ó ń sọ fún àwọn followers ẹ̀ lórí TikTok account ni o. Hmm. Ẹ jáde, ẹ wá gbọ́ ohun tó tún ń sọ. ṣe ló ń sọ fún àwọn àwọn followers ẹ̀ lórí tiktok wípé hmm, òun máa ṣe give away wípé òun máa ṣe ọdún owó fún wọn pé òun máa fún wọn ní owó hmm, ìyẹn arákùnrin yìí tó dẹ̀ jẹ́ wípé ó ní pé kí wọ́n máa drop account number wọn sílẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wípé òun máa ṣe give away fún wọn <laughs> ó ga bẹ́ẹ̀ náà ló ń pín owó lórí tiktok tó ń fi owó ya fọ́tò, tó ń fowó ṣe fídíò lórí TikTok. Hmm, ó ga o. Owó wo wá ni? Hmm, tó dẹ̀ jẹ́ wípé owó ẹ̀mí àwọn ènìyàn kan ni. Tó dẹ̀ jẹ́ pé owó ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n gbà. Tó dẹ̀ jẹ́ wípé owó ransom àwọn ènìyàn tí wọ́n jí gbé ni. Hmm, tó dẹ̀ jẹ́ wípé lára wọn oní two million wà níbẹ̀. Bákan náà oní fifty million wà níbẹ̀ bákan náà hundred million wà níbẹ̀ um bí wọ́n ṣe ń gbà nìyẹn o àti oní bíi twenty million náà tó tún wà níbẹ̀ bí wọ́n ṣe ń gbà nìyẹn o um ìyẹn owó àwọn ẹ̀mí àwọn ẹ̀mí tó jẹ́ pé wọ́n ti fi ṣòfò ìyẹn owó àwọn ẹ̀mí tí wọ́n ń gbà bí wọ́n ṣe ń gbà á nìyẹn tó dẹ̀ jẹ́ wípé ó wá jáde lórí tiktok yìí o ló ń sọ wípé òun máa ṣe kíni òun máa ṣe give away <laughs> ó nílùú tó lọ́ba tó níjòyè Ó ga o. Ó ga o. Ẹ̀yin ènìyàn mi, ṣé ẹ rí? Ṣé ẹ rí wípé Nàìjíríà yìí ti tán? Ṣé ẹ rí pé Nàìjíríà ti tán? Nígbà tí èèyàn kọ́kọ́ jáde tí wọ́n rí mú, Buhari tán fi lè rí eléyìí mú. Ṣé torí pé ó jẹ́ Fúlàní? Àbí bẹ́ẹ̀ kọ́? Torí Fúlàní lẹni yìí, bẹ́ẹ̀ ṣe bá ṣe ń wo yìí Ṣé torí pé ó jẹ́ Fúlàní? Wọn ò dẹ̀ rí mú, wọn ò dẹ̀ trace ẹ̀. Ó dẹ̀ ń fi owó ṣe give away. Débi pé ó tún ya picture tibọ́tibọ́ ni o tó tún ń gbé owó síta pé yes òun máa ṣe promo ha ẹyẹ ènìyàn mi pẹ̀lú bí ìlú ṣe le ni arákùnrin jáde tó sọ pé òun máa ṣe giveaway fún wọn lò tó dẹ̀ jẹ́ wípé owó gbẹ̀mígbẹ̀mí ni owó ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé owó tó fi kidnap àwọn ènìyàn òun ni owó ẹ̀ <laughs> ẹ wo ẹ̀yin ènìyàn mi ṣé ti rí ìdí tá a sọ pé Yorùbá nation la fẹ́ ṣé rí ìdí tá a fẹ́ sọ pé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́ ṣẹ́rìdì ta fi ń pariwo wípé kò sí kankan mọ́ nínú nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà ti tán orílẹ̀-èdè nàìjíríà ti kú kò sí kankan mọ́ tó fẹ́ jáde láti orílẹ̀-èdè làwa náà ṣe ń pariwo pé yorùbá nation wa la fẹ́ kò sí nǹkan kan mọ́ táwọn ìjọba fẹ́ ṣe fún wa kò sí èrè kankan mọ́ táwọn ìjọba fẹ́ ṣe fún wa mọ́ bí kò ṣe pé kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ yìí òun ni làwa náà ṣe ń pariwo pé yorùbá nation wa la òun la ṣe ń sọ wípé kó jẹ́ kí oníkálukú wa ó máa ẹ̀yin náà gbọ́ ẹ wò ó tí àwọn afẹ̀míṣòfò ṣe ń rí ìdílé ṣe ń ṣe nǹkan ṣe mọ̀ pé ní ìwòye wọ́n jí àwọn èèyàn méjì gbé tó dẹ̀ jẹ́ wípé a ò tí ì gbọ́ èsì àbájáde ẹ̀ but now ni agbẹnipa yìí náà tún ṣe kíni ó tún flaunt owó lórí tiktok ah ẹ̀yin ènìyàn mi ẹ wo ẹ dákun ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ jẹ́ kó yí àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tún lọ́sì wípé yorùbá nation náà ni no retreat no surrender la fi ń sọ pé ó dàbọ̀. thank you